الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وما ينتبه بسؤال إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba ọ̀gá ògo ọba olórí ọba ọlọ́pẹ́ ọba aláforíjì kí àtìgẹ̀ kí ọlọ́ba níbi Muhammad sallallahu alayhi wa sallam kí àtìgẹ̀ kí ọlọ́ba ara lé rẹ̀ àwọn sáábẹ̀ gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí i tí ó fi di ọjọ́ ẹ̀san. àwọn ìyàtọ̀ kéékèèké kan ti bá àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ìyẹn náà sì ni pé àwọn bí ti ń ka fún ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta a máa fi gbéyẹ̀wò nípa àwọn mọ̀ wa ìyẹn àwọn àhásórí tó yẹ káà mùsùlùmí ọmọ tàbí kó ṣe pé àwọn àyà kan nínú àlùkò hàn tábìsì tẹ̀síẹ̀rì. ó lè jẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀sẹ̀ kẹta lọ́tọ́ bá ti di ọ̀sẹ̀ kẹrin ìyẹn náà sì ni ọ̀sẹ̀ tí ó bá gbẹ̀yìn oṣù a máa fi ṣe ìbéèrè àti ìdáhùn èyí ní ìlà ìtàn ààrà ìyàló fi wáyé pé lénìí a máa gbéyẹ̀wò àwọn díẹ̀ nínú kò sí mọ́mọ́ wa tó ṣe pé tí ó máa jẹ́ àjẹára. èyí tí pé ànábì Muhammad sallallahu ala wa sallam ta jogún látọ̀dọ̀ rẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ pé ká mọ̀ ni wọ́n ti àìlákàsí rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn gbólóhùn bísímìlà gẹ́gẹ́ bá a ti máa ń sọ̀rọ̀ yẹn fúnra wa lóòrèkóòrè àwọn àyè kan tó ṣe pé bísímìláì nìkan náà la ṣe ń bẹ̀ àwọn àyè yẹn sì tó bíi márùn sí mẹ́fà tí ò ní arahman rahim nínú bísímìláì náà la ṣe alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ sàlùwàlà á ṣe bísímìlá ìyẹn fi arahman rahim kù bísímìlá nìkan lè yóò ṣe gbogbo ìgbà yóò tá ti fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlà bísímìlá gbólóhùn yẹn bó ṣe ọra kéré tó yẹn kò sì sí ọ̀pọ̀ nínú àlámọ̀rí ìṣẹ̀mí ayé yẹn ẹlẹ́ẹ̀kejì gbogbo gbàtà bá ti fẹ́ jẹun bísímìlà ó sọ ọlọ́run bá kọ́ wa pé tá a bá gbàgbé tá a ń sọ bísímìlà yìí níbẹ̀rẹ̀ oúnjẹ wa a sọ pé bísímìlà fi awwalihi wa akhirihi bísímìlà fi àwọ̀lìhí wà àkẹrìhì nínú àgbàwá mi kò ní sí fi níbẹ̀ tí ọba ti wá sí fi níbẹ̀ àwọn yòókù wa gbà fàtíà bisimilá àwọ̀lẹ̀hu wà àkẹrọ̀hu fífi bá wà bẹ́ẹ̀ náà jẹ́ fi àwọ̀lìhí wà àkẹrìhì tí ọba ti fi fi níbẹ̀ àwọ̀lẹ̀hu wà àkẹrọ̀hu gbogbo ìgbà yóò sábà fẹ́ jẹun ni wọ́n ní a ti bí nínú àdámọ̀ yẹn wá lè ti gbàgbé nínú àdámọ̀ látara bọ́lọ́run bá ti kó kọ wa alẹ́ ìnsá nínú nìsíyà nínú nìsíyà látara pé olùgbàgbé ni wá èèyàn wá rẹ̀ kí níbẹ̀ láàrin oúnjẹ kéèyàn sọ bísímìlá àwọ̀láwò àfẹ́rọ̀ rẹ̀ anábíà muhammad sallallahu alaihi wasallam jẹun lọ́njọ́ kan bárakùnrin kan ti ń bọ̀ nìyẹn àtàwọn sàábé kọ́ bá fẹ́ kọ́ ọ́ bóúnjẹ yẹn oṣù ọlọ́run bá gba owó ẹ̀. àwọn wọ́n ti fẹ́ máa jẹ́ lọ obìnrin kan náà ti ń bọ̀ nù òun náà fẹ́ tọ́ bọ̀ ànábì gba owó ẹ̀. ànábì wá bí àwọn tàbí pé tẹ́sí bísímìlà kẹ́ tó jẹun kẹ́ tó máa jẹun yìí wọ́n láwọn ò sí ni pé ẹ̀sọ́ bísímìlà yìí àwọ̀lẹ̀ òwò àfẹ́ràn. torí pé àwọn tí mo gbá mú àwọn fẹ́ bá yín so oúnjẹ yín ilé tọ̀ èṣù sí ni wọ́n tó ó jẹ́ kí àwọn olùmọ̀ ṣàlàyé pé téèyàn bá ń jẹun lọ tí èèyàn rẹ ti ṣe bísímìlà ṣàtàn lè má bá yẹn jẹ ṣùgbọ́n téèyàn bẹ́ẹ̀ ti rẹ́ títẹ̀ sọ pé bísímìlà awwalahu wa akhirahu ibi tí ó jẹ ọmọ náà ibi tí ó jẹ ọmọ náà àwọn àlùjànnú méjì kan pàdé ara wọn ẹnìkan ní béèrè lọ́wọ́ ẹnìkejì látara pé ẹnìkan ní tóbi ẹnìkejì tí ń rìn ẹnìkejì tó kéré òun kéré lọ́wọ́ èyí tó tóbi pé ah yìí ti dé síwọ̀ rẹ mi tóbi tó tó báyìí ó ní ah ohun tó jẹ́ kí n tóbi kèfèrí ní tẹ̀lé bọ́bá fẹ́ wọlé kò ní dákọ̀ ọlọ́run àìdákọ̀ ọlọ́run rẹ̀ ìbá wọnú ilé ni bọ́fẹ́ jẹun kò ní dákọ̀ ọlọ́run àìdákọ̀ ọlọ́run rẹ̀ ìbá jẹ ni oúnjẹ tó yẹ máa jẹ lèmi jẹ sára ẹ̀ ló jẹ tóbi ẹnì kejì béèrè pé ó béèrè lọ́wọ́ ẹni àkọ́kọ́ pé ah, èsì àjẹ́ tí wọ́n wá wẹ̀ hẹ́rẹ́ láì ah, mùsùlùmí mọ̀ tẹ́lẹ̀ bọ́ fẹ́ wọlé yọ ọ̀dà kọ́ ọlọ́run bọ́ fẹ́ jẹun yọ ọ̀dà kọ́ ọlọ́run bọ́ fẹ́ sùn yọ ọ̀rìn tí ọlọ́run ń gbádùn lára rẹ̀ so níbẹ̀ láti rí i pé àwa mùsùlùmí ká jẹ́ pé a fẹ́ jẹun yẹn ká sọ gbólóhùn bísímìlá yẹn ọ̀lágbára ọ̀pọ̀ kódà ọ̀lágbára débi pé bí wọ́n bá fi májèlé nínú oúnjẹ fún wa májèlé yẹn ò ní síbẹ̀ tàbí kí ni kí n pè pọ́ìsì ló lè síbẹ̀ láàpẹ́ pọ́ìsì ni pé ìwọ́n tó ṣe pé nọ́málè kò yẹ kó wọnú nọ́málè oògùn èkúté kò yẹ kó wọnú irú yẹn ó lè nàyàn lé mọ́ ṣùgbọ́n ẹ eh, tí bá yìí ti sínú oúnjẹ fún kọ́ máa nífẹ̀ẹ́ mi lódì tàbí kọ́ máa kí bínú kí bínú máa wáyé lọ́dọ̀ rẹ̀ kó fi lè máa bínú tí òye tí òye kó bínú sí tàbí kó sá máa ṣiṣẹ́ abnormal nísìnyí láì tẹ̀lé gbogbo jẹ yìí fúru àwọn kẹ̀kẹ́ kàtìkàtì pàápàá jùlọ àwọn tá a máa ń ná búkà tá a máa lọ jẹun búkà yìí ó yẹ ká máa rẹ́ títí bísímìlá báwọn oúnjẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń lọ ná búkà ẹ bá rí peter nífẹ̀ẹ́ yìí olóúnjẹ yẹn oúnjẹ yẹn ní làpá nínú ọ̀kan rẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ ọgbà ìfọ́kẹ̀ nífẹ̀ rẹ̀ kódà débi pé kò bá jẹ́ ọ̀tá ọlọ́run àwọn yẹn bá bẹ́ẹ̀ ṣe lábúrò á ìyá jíde lájú lábúrò fún mi o láti lè má jẹun lọ́dọ̀ rẹ̀ tòtò wípé àwọn oúnjẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ńlẹ̀ yóò bẹ́ẹ̀ sí nọ́mà ní ìfẹ́ tó ṣe pé ìgbé ìdájú wọn ni kẹ́lómi ọ yà wá wọ́n ní pé kó sa ọgbẹ́ ọba àgbẹ̀ tán ní ohun táwọn ń sèse wọ́n wá lọ wọ́n wá kún ẹbí èlùbọ́ wọ́n lérò pé bóyá ń fi májí sọ́bẹ̀ ìgbẹ́ rẹ̀ ní fi sọ́bẹ̀ fún kódà tí ò ní gbé pamọ́ májí lẹ̀ ni ó pè gbogbo àyè òkè yẹn báyìí ti ń jẹ àfa ó tún bọ̀ wá ń jọ kejì kì í ṣe gbogbo wọn o ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ ó lè jẹ́ ìtọ̀ ìtọ̀ ẹlòmíì ń bẹ ó lè jẹ́ pé inú àrò ni ó rí ẹni tó ṣe pé yóò máa dáná oúnjẹ fáwọn èèyàn ń ta tí ò ní bọ́ lọ́wọ́ gbogbo àwọn kátikàti yẹn yóò jẹ́ pé epo mọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó sì mọ súnà níbi àwọn sáàlà ọ̀nà ọmọ tó gbogbo nǹkan yẹn kátikàti yẹn ṣùgbọ́n tí òbí ṣe ní gbogbo àwọn nǹkan yẹn gbogbo wọn bá gbé lé lọ́wọ́ náà tí ó fi tà náà ni ó máa lò. ó wáyé pé ìṣe pé kó léǹtì rò ní ojú bá ti ṣe méjì ń bọ̀ wá lọ́la láìpẹ́ òun ni ó lò sòrò jẹ́ pé a ní bùkátà sí pé irú àwọn oúnjẹ yẹn ká máa da ọkọ̀ ọlọ́run ọba síbẹ̀ tọ́ba yìí tó bọ́yá àtàkọ̀ láti má fi irú àwọn oúnjẹ báyẹn lẹ̀ tó irú àwọn oúnjẹ oúnjẹ kí àwọn ìyàwó owó sí oúnjẹ fún wa káwọn ọmọ owó sí oúnjẹ fún wa káwọn ìyàwó sí oúnjẹ fún wa àwọn olùmọ̀ wọ́n ní pé kí ló dé tó jẹ́ pé a fi ní ìyàwó a fi nífẹ̀ẹ́ ìyàwó ju bàbá wa lọ wọ́n ní wọ́n tó fà náà ní kó wòlé dání oúnjẹ fún wa ni tí bàbá wa náà bẹ kàwálà lámọ̀rí á ní bẹ̀rẹ̀ sí yá wa lọ. kí ló fà tó fi jẹ́ pé níkẹyìn ní máa ń padà dé pé fẹ́ ìyàwó máa ń padà fẹ́ borí ìyá gbà ní tíyàwó bá ti gba fẹ́ẹ̀tì tíyàwó yìí ṣe mọ́ ìfẹ́ ìyàwó máa lo òkè ìyàwó máa wálẹ̀. mọ́tà ìbọn àwọn méjèèjì jọ ń ṣe náà wọ́n jẹ oṣù tó ní mẹ́ni tó nífẹ̀ẹ́ kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n tún nífẹ̀ẹ́ ìyá yẹn ìyàwó lọ tí wọn ìyàwó rẹ̀ sọ pé gbẹ́ òun ni kí n bóúnjẹ bọ̀ látàárọ̀ tó àwọn ìyàwó tó bá mele ìyàwó bá pé méjì tó pé mẹ́ta yọ gbọ́dọ̀ mọ̀ pé àwọn gbọ́dọ̀ fi ètò yẹn lẹ̀ kódà kọ́sẹ̀ kan lọ́sẹ̀ gbọ́dọ̀ máa dà fún ìyàwó fún ìyà fún ọkọ alimohim bíi tá a ti lọ ni pé gbogbo ìgbà yóò jẹ́ ìyàn ọba ti jẹun kéèyàn máa sọ gbólóhùn wo ni o bismillah bẹ́ẹ̀ la ṣàlàyé fún wa pé arahman rahim tá a fẹ́ ka alukuran lọ́wọ́ a ka alukuran rahim tọ́ba ṣe yàtọ̀ sí kò sí gbogbo àwọn yòókù kò sí arahman rahim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tàbá fẹ́ gbogbo fẹ́ lọ́rùn wa nínú sọ pé tá a bá fẹ́ wọṣọ o tá a bá fẹ́ wọṣọ á padà máa ṣàlàyé àdúrà tí ẹ ká sí nígbà tá a bá fẹ́ ṣùgbọ́n a fẹ́ bọ́ aṣọ lẹ̀ bísímìlà ní àwọn ìka sí. ìdí tó jẹ́ pé bísímìlà ìyẹn tá a ṣe yẹn òun ni pé táìmù téèyàn fi ń bọ́sọ tó fẹ́ wọ̀ mí tàbọ̀ bọ́sọ lẹ̀ ìyẹn sínú ilé rẹ̀ àbẹ́lómi ń bẹ sí pé ọjà máa gbé fún kí ń gbòòrò ń gbẹ lágbólé tọ́wọ́ ti ṣe bísímìlà yẹn abúyàn ìbẹ̀rẹ̀ tẹ bá gbọ́pẹ́ lómi ìkú ẹ̀wọ̀n tí wọ́n rí ibi kan látara tó máa ń fi òwò rẹ̀ lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sínú attract fóò ló fi rí àwọn yẹn wọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n wọ̀sọ̀ gbọ́ntọ̀ wọ́n máa lọ sí lọ́lọ́ sí ilé lẹ́yìn ìgbà tó wọ́n bá ti kó láyé ta wọ́n gba àwọ̀ rẹ̀ bó ti rí gẹ́lẹ́ ṣùgbọ́n látara pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn tẹ́yẹ̀ fẹ́ bẹ́ wulẹ̀ yẹn ṣe bísímìlà gbogbo orúkọ yẹn ti kọ́fà gbogbo àbúrò yẹn ti kọ́fà rẹ̀ gbogbo ìgbà yóò tá a bá ti fẹ́ bọ́ sọ ká máa sọ gbólóhùn wọlé o bẹ́ẹ̀ ni wàá la fẹ́ wọlé ẹ̀gbìn a fẹ́ wọlé ẹ̀gbìn ọ̀hún wàá rìn ṣíṣe nǹkankan mo fẹ́ dáwọ́ tẹ́lẹ̀ mo fẹ́ tọ́ afa wàá lè lọ́gbà alásọ̀dà lórí àwọn sàrànà àṣàlá pé àṣàṣerú ṣàṣerú máa báyìí náà àyùn nìyẹn máa báyìí náà ohun tó dí gàgà láàrin bani ádámà wà á yóò lè jìn àwòkàmọ fàlà ọsọlọsọ àlàrọsọlọ tó dí gàgà wa níbi òhó wa àti kí àwọn àlùjẹ̀nù máa rí wa à ń yẹ kó dàbí ìlà kéèyàn sọ gbólóhùn fèsì òun lójó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra máa rí pé tá a bá fẹ́ wọlé ẹ̀gbin àwọn wa ti bá a tó papọ̀ bisimilah alahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith àdìsí méjì wọn bá a tó pọ̀ lẹ́ẹ̀kan náà bismillah allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith mo bẹ̀rẹ̀ ló kọ́ ọlọ́run ọba ìrẹ́ ọlọ́run ọba mi ò ní wọ lólùsọ o kó lọ́dọ̀ àwọn àlùjẹ̀nu akọ àti àwọn àlùjẹ̀nu abo tó gbà yóò jẹ́ ẹbí ìdí sí àfa lálùjẹ̀nu bá tó one million èèyàn yàgbẹ́lé wọn ló ń tí wọ́n nílé ṣe kankan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ ṣe pé ibi sálùjẹ̀ ló ti wọ ara rẹ̀ nílé ẹ̀gbẹ́ ìwé gbà tí wọ́n yàgbẹ́ ọyà lé wọn lórí ó sàṣùgbò wọ́n táwọn ìṣeré ipá lọ́wọ́ ọba fọ́gbẹ́ lé wọn lórí wọ́n wò báyìí wọ́n rí bí ẹni tí ọ̀gbọ́n lọ́wọ́ yíyí ni wọn kò sí la ṣùgbọ́n ní ọba jẹ́ mùsùlùmí lá sí gbogbo owó kan yẹn bákan náà yóò tún kọjú èèyàn kúrò nínú aburú tí ẹ máa ń rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ aburú pọ̀ lọ́pọ̀ táwọn yẹn máa ń ṣe kò ń gẹ́lẹ́ ẹ̀mí tẹ́yìn bá ṣe gbólóhùn bísímìlá yẹn yóò ti sígà kéèyàn kú òye sí ẹni aburú ti máa ń tẹ̀lé ẹlòmíì bẹ́ẹ̀ ṣe pé ń ṣe gá lọ́wọ́ ló wò lulẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ lè máa ṣe gá lọ́wọ́ ṣe pé ó lè gba ìgbà ń tí ó sì ní mọ ibi tó ti wá ẹlòmíì lè gba ìfọ́tí tí ó sì ní mẹ́ńtọ́ fọ́hún létí ṣùgbọ́n ẹni wọn bá jẹ́ mùsùlùmí gbogbo lọ́pọ̀lọpọ̀ ọgbà tí yẹn bá wà nílẹ̀ ẹ̀gbẹ́ làwọn èrò ogun máa ń wá àwọn èlòmí máa ń láwọn máa ń wo èrò ogun ṣe pé yọ́kẹ̀ máa ń ro gbogbo ẹ̀ yọ́ máa ro gbogbo ẹ̀ yọ́ máa ro gbogbo ẹ̀ tẹ̀sán máa fọ̀kàn rẹ̀ ṣeré oríṣi ilé wọn lọ́wọ́ àbà wọn ilé wọn ní ilé ẹ̀gbẹ́ láti lè bá a máa jẹ pé kí wọ́n ní kápá lórí ọkàn èèyàn tí yẹn bá sọ gbólóhùn bísímìlà kó tó wọlé tí ó sì gbọ́ tí ó sì wọlé wọlé ilé ẹ̀gbẹ́ tí yẹn bá gbàgbé ọgbẹ́sẹ̀ tún wọlé ó ti wá wọlé ẹ̀gbẹ́ tán ǹjẹ́ lè padà bẹ́ẹ̀ yọ padà padà yọ wá ti ń jẹ yóò ti sósì yóò yọ kọ̀ rẹ ti ààrẹ ṣùgbọ́n wá ààrẹ ti fífi padà ń padà ọtún lọ ó ti lọ náà nínú ẹ̀kọ́ wọlé ẹ̀gbìn kéré tún ká o wà gbogbo àlámọ̀rí tá a bá fẹ́ dáwọ́ lé gbogbo àlámọ̀rí tá a fẹ́ dáwọ́ lé ìyẹn jẹ́ àgbẹ̀ ọ̀fẹ́ roko ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn jẹ́ ní tí ń wutọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn jẹ́ dókítà ọ̀fẹ́ gun abẹ́rẹ́ ìyẹn fẹ́ gun mọ́tò àbọ̀fẹ́ gun machine ọ̀fẹ́ gorí rẹ̀ bísí gbogbo nǹkan afẹ́ dáwọ́ lé nǹkan tí ọlọ́run bá ní pé ká máa sọ gbólóhùn bísímìlá ká sọ gbólóhùn bísímìlá bísímìlá yẹn yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò yóò yóò yóò lé àforíjì rẹ̀ sí yẹn bẹ́ẹ̀ yóò sì fi àgbáríkà tó ń gbé yẹn dáwọ́ lé yẹn yóò fi àgbáríkà tó fún yẹn nígbà tí yẹn bá ti sọ tí yẹn bá sọ gbólóhùn rẹ̀ gbólóhùn bísímìlá tó ká lè mọ bí gbólóhùn yẹn ti tóbi tó ẹlẹ́ẹ̀kẹfà a fẹ́ tilẹ̀kùn lé wa tàbí ṣọ́ọ̀fù wa a fẹ́ tilẹ̀kùn lé wa tàbí gbogbo pè tàbí ṣọ́ọ̀fù wa gbogbo ẹ̀ ó tàbá fẹ́ tì níbi ìdílé ká máa kú ọlọ́run pẹ̀lú bisimilá o fa lọ́kẹ̀ bisimilá o yá bẹ́rẹ̀ sí bisimilá ojú lágàdàgodo tàbí kọ́kọ́rọ́ ilé kọ́ rẹ̀ látẹ̀yìn O yẹn sáré bisimilá yìí ó sọ ọlọ́run bá ní gbogbo ilẹ̀kùn tí yẹn bá ti bẹ́ẹ̀ o lè ní wọlé yìí olè òní wọlé yẹn tẹ́yìn bá fi gbólóhùn yẹn tì í olè òní wọlé yẹn tò nínú àwọn tó yẹ pé àjẹ́ ara tó ń tẹ ọlọ́run bá ti fún wa sí tó yẹ káwa mùsùlùmí ká pàtàkì rẹ̀ tó ká sì ká sì pè é e lọ́la ẹ wá gbé gbogbo bí mo ṣe sọ ọ́ yẹn kò sí ìpín ní àrà àmọ́ náà bàtà mi. wọ́n lè rẹ̀ ń jẹ́ ọmọ òfin tábàṣà àmọ́ ìrọ̀hìn sí tó burú ni àwọn ni kò burú. ó ti gbé kó ti jáde kó nu súnà nàbí Muhammad sallallahu alaihi báyìí ó ti gbé kò lè lágbára fi bó wọn ti ní àṣẹ kàṣí dẹ náà sàdá nàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì àdúrà kan sí àdúrà yẹn wá ni pé tá òun lọ téèyàn wò ká ah, òjíṣẹ́ ọlọ́run ànẹ́bí ọlọ́run ẹ̀ǹkẹ́ náà ni ànẹ́bí gbé rárá láti nẹ̀bí ìlú ẹ̀ bí mo ṣe kọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wù sọlọ jẹ́ pé bàbá ṣe rí bí wọ́n bá ṣe ní àṣà àdúrà ká má fi kú ká má yọ kú àpèjúwe rẹ̀ làpèjúwe bíi kéèyàn ó rù kú gbólóhùn tá a mọ̀ wá wí ni pé subahana rabbiyal a'la kéèyàn wá débẹ̀ kí wọn wá sọ pé subhana rabbi yàrá àlà nínú ọkẹ yìí yóò ti mọ pé ah, mo ti gbé òjò fún yá ah, ìṣùjú ìrẹ ti wélé kí láì tó máa wé rúkú tàbí yẹn dé rúkú ìyẹn ti asàfùlọ asàfùlọ asàfùlọ ṣé pé òun yẹn ọ̀dà ni olóhùn tó dáa ni ṣòkòtò àyètẹ́ ẹ̀ka ti wí nu nípa ìdí ẹ̀ka ti wí nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn nǹkan yẹn rí nípa pé àwọn gbólóhùn yẹn ká má fi àwọn àmọ́nà wà ní òsì ọlọ́run náà ní jẹ́bẹ̀ o ṣùgbọ́n adé kò lọ́ngẹ̀jù tí bá nàbì ti kọ́ wa lọ kó sì lè bá àwọn òǹfún wa náà lójú ká nàbì òsì níwọ̀n bá sókè yẹn náà ìwọ̀n bá sókè yẹn náà sì ní sókè lọ́bẹ̀ lọ́bẹ̀ oge akéré kò wò sí gbogbo ẹ̀ òtí yẹn bá ti ń ṣe yóò máa jẹ́ yóò máa jẹ́ ìsọfúnni níbi àwọn àyè àyè mélòó mo pè yẹn mẹ́fà kí ni alákọ̀ọ́kọ́ gbogbo ògbà yóò dábàá sálùwàlà ká sọ gbólóhùn wo ni o kódà àdéhùn ti wá fún sálùwàlà pé ẹni yóò tí òbí dá kọ ọlọ́run ọba níbi àlùwàlà rẹ̀ kọ sálùwàlà ìwọ́n ti bá àwọn afásálà yìí pé wọ́n fẹnu kun àdéhùn wọ́n fi àpàdà sí alójú kò wù pé ká máa rí pa arẹ́ńkí láti sọ ká máa rí pa arẹ́ńkí láti sọ ànábì ní pé láàsọ àlàyáta lè máa ń la òdo àlà kò sí nǹkan tí ọ̀sá lù àlà wà láwùjọ ha máa ń lá mi sálù kò sálù àlà fẹ́ẹ́ tí ọba dáa kọ ọlọ́run bá tilẹ̀ bísí láì yẹn nìkan náà láti sọ ó ní gbàgbà bá tó parí kásìkẹsì yẹn tó kún ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó èkó oríkèéríkèé tó ní gbólóhùn jẹ́ ọ̀sán bí àlùwàlà láì bísímìlà kò sí àdúrà kankan tó dúró ẹ ṣe mọ́ ó nígbà tó bá tó parí àlùwàlá rẹ̀ nígbà tó bá parí àlùwàlá ṣẹ́dọ̀ náà ìlà ìlànà wà ṣẹ́dọ̀ náà àdánà gbọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀dọ́mọ ìjáyé ní sáwá bí kò sáyé ní ìlú sàkọ́ àìdí ìta ti sàdúrà ní àlùwàlá rẹ̀ dọ́là ẹlòmíì tó bá fẹ́ fàrà rẹ̀ tó bá gbómi sórí báyìí àti ìhù lọ wà àti ìhù rọ̀ sọ̀rọ̀ tó sì rí bẹ́ẹ̀ wí wí wí wí fún tó ti ṣe bárakú ẹlòmíì tó bá sàdúrà látẹ́ báyìí yọ yọ ọ̀nà ẹ̀ka òkè ìnà ẹ̀ka òkè yẹn ló fi máa bẹ̀ sọ́dọ̀ náà ìlẹ̀ ìlẹ̀ ìṣẹ́dẹ̀ẹ́dẹ́ bọ́tà gbẹ̀dẹ̀ àìrọ̀ rárá rárá a wù lẹ́nu lásán ní onídìbò ọ̀nà ẹ̀ka òkè ní onídìbò omi tọ́ ẹnu sọlá lẹ́nu mi bíi bọ̀ ní láti bíi bọ́ ti di èlé òní ó bẹ ṣe sàrà sára yọ òfò mi tọ́nu yọ ọ̀nà ẹ̀ka òkè wọ́n ló gbélé ìlú fún ara ẹ̀ kò síbi tó ti rí lè lò tó bàbá ti sàlùwà lásán lẹ́nu rẹ̀ láti ẹ̀ ti tọ́ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين ó ti ọlọ́run bá ní pé sí ẹ̀bẹ̀ ìṣe sọ gbólóhùn yẹn ẹni tí bá máa ń sọ tó bá sálùwà látẹ́ tó bá dé òwúrẹ́ àlùjẹ́mọ̀ ilẹ̀kùn méjèèjọ wọn sì kalẹ̀ fún tó gbà náà wọlé yóò sì gbàgbé ọba wù wọlé nu méjèèjọ gbólóhùn yẹn lásán kálọ̀ lálẹ́ ìmọ̀ sí lẹ́lẹ̀ ní òfin yẹn gbàgbé rẹ̀ ní òfin yẹn gbàgbé rẹ̀ bí aṣọ́dọ̀ láhìláhìlọ́lá وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين abáàrẹ̀ tó gbogbo alámọ̀jáde dára ní ọmọléèdè òfin kankan àdìsí wá nínú sahih muslim tí ò sí yẹn bẹ́ẹ̀ nínú tírímìtì ìyẹn kù lójú fún àbọ̀ sọ pé káwé méjèèjì papọ̀ tó ti yé sọ pé káwé méjèèjì papọ̀ fún yàrá bá ti wá máa alámọ̀jáde ní ìtàwọ̀ àbí ọ̀sán nínú ìtàwọ̀ àbí òfin kankan ṣùgbọ́n má túmọ̀ ọ̀tá yọ àdìsí eré ìdọ̀ yìí kò ní. sẹ́ni ní ìbáàdì kàṣọ òdìdì àwọn mí oṣù gbogbo òun yòókù lọ yìí kò ní ní ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ní gbogbo bẹ́ẹ̀. alimuhim àyà àkọ́kọ́ tá ìṣe bísí láì ní kíni o tàbá fẹ́ sàlùwàlà àyẹlẹ̀ kejì tàbá fẹ́ jẹun tàbá fẹ́ jẹun aṣọ gbólóhùn òye kí ni ọgbà ìgbé rẹ pápá jùlọ ti lọ ó dé ọ̀la ọ̀tá òun àtọ̀rẹ́ rẹ̀ níjọ́ta ọ̀rẹ́ rẹ̀ yẹn nígbà tó wà lásìkò ìjà ìlú ló ti dẹ́ nǹkan yẹn wò ó ti wá gbá Islam wọ́n wá jọ nẹjú bárakò nǹkan ṣe dé nìyí ọba ṣe apẹ̀rẹ̀ di làbídùdé ọba gbélé ọba gbé fún ẹ̀ẹ́sọ ọba gbé sẹ́gbẹ̀ kan ọ̀rẹ́ àbúrákì bá mú làbídù ọba ju ẹ̀rí bá ní pé àbá rẹ̀ náà jẹ ọba mú àbáṣe máa wò ah, gbà lọ́dà yẹn lé ẹni wá gbé làbí dùnkù kí ló ṣẹlẹ̀ lẹ́ tó fi àgbẹ̀ lọ́dà ah, ah ìdúgbà táwa lásìkò jà ìlú ní bọ́bá yẹ nǹkẹ́ wo fún ọpẹ́ rẹ̀ lọ́wọ́ àdúrú ni ẹ́ ah lójú ẹsẹ̀ làwọn bá fi tọ́ ọ̀pọ̀ ẹ̀ lọ ọ̀fọwọ́ bọ̀ ọ̀nà fún yẹn tí wọ́n bá ti jẹun tí wọ́n bá ti bẹ́ẹ̀ gbogbo tó gbé mi ní omi tí ẹ bá fẹ́ jẹun tó bá ti bẹ́ gbogbo tó gbé nìyí o nígbà míì lọ sí ẹ máa ń jẹun tó oúnjẹ gan máa ń fa bísínẹ́sì fún yẹn tí ẹ bá fẹ́ jẹ́ kí ara èèyàn lálàáfíà ṣe bẹ́ẹ̀ ó fi gbogbo oúnjẹ yẹn lọ́dà tó ti lálàáfíà tọ́lá oúnjẹ mi bẹ̀ pé pé wọ́dún òsùn bá oúnjẹ yìí ò tó láyé ìgbẹ̀yẹ kó tó sínú ara rẹ̀ abáfi tọ́ ọ̀bọ̀ fún rẹ̀ ó fi gbogbo ẹ̀ àwọn èèyàn wọn wò pé èébì jẹ́ à àwọn òmùlọ́fẹ́ wọ́n sọ náà bá ní pé gbogbo ohun yòówù tí ìyẹn bá gbé mu tí ìyẹn bá jẹ lọ́nà ìtọ́ ní ẹ̀wọ̀n èyọ jọ̀wé àṣeyàmọ́ ní ẹ̀wọ̀n èyọ jọ̀wé àṣeyàmọ́ tòun ló jẹ́ pé a gbọ́dọ̀ kí èsì kíra máa jẹ pàápàá jùlọ aláwọ̀ ni pé kó lè ṣiṣẹ́ lára wa kó sì lè bá àwọn papọ̀ méjì ẹ̀ wa yín sì máa ń ní làpá nínú ìgbàgbọ́ ohun tá a bá ń jẹ yín máa ń ní làpá tí ó jẹ́ kí gbàgbọ́ owó rèé sí lóògì sí àti kọ́ wálẹ̀ táyì pé nu halali ni ìgbàgbọ́ ọlọ́kè yóò lòkè sí táyì pé nu haramu ni ìgbàgbọ́ ọmọ àwálẹ̀ ìgbàgbọ́ ọmọ àwálẹ̀ kódà tẹ ikọ́ kẹ̀kẹ́ lè máa fún kí ni àwa àdébù ti kàtìkàtì lẹ́nu jẹ́ mẹ́ta yìí látara ohun tí yìí ń jẹ. ẹlẹ́ẹ̀kejì ni ìta sọ ìta bá fẹ́ jẹun ká sọ ẹlẹ́ẹ̀kẹta tàbá wọ tàbá fẹ́ sọ lẹ́lẹ́kẹta tàbá fẹ́ sọ ẹni ìgbà yóò tàbá fẹ́ sọ bísí ìlà àdìsí kan bẹ ásáwò kan bẹ tí wọ́n máa ń sọ ṣùgbọ́n nínú kan ásáwò pé tàbí kan bẹ pé ó ti bísímìlà kó tó bọ aṣọ rẹ̀ ọ wá bọ̀ tí wọ́n á rí àkejì lára aṣọ yẹn àkejì mẹ́ta tí wọ́n léra wọn sí i àwọn bọ́ọ̀lù ẹ̀dá nìyẹn ìdúró lọ́rọ̀ níbi àwọn ọmọọmọ ọlọ́run tó tàlàyé pé téèyàn bẹ́ẹ̀ ti iṣẹ́ bọ́ọ̀sọ̀ bá sọ bí sùn èyí sábúrú pẹ̀lú kò ní sábúrú pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ẹnu kun asaru kìí sọ̀rọ̀ ànẹ́bí o ẹnu pé sáà bẹ́tẹ̀ la ló ṣe àwọn afáà ní péènì àbí ti ẹ̀dí péènì ọ̀rọ̀ yẹn o jókòó dáadáa ìyẹn pẹ́ nìkan bẹnu sánẹ́bí yẹn jẹ́ ọ̀la láàfíà. alimuhim ẹlẹ́ẹ̀kẹta ni tàbá fẹ́ bọ́ sọ àpèjúwe ìlú sí i tàbá fẹ́ tẹ́kínì tàbá fẹ́ wọṣọ o tàbá fẹ́ wọṣọ àní sọ bísíláì lówó onígbólóhùn láàtọ̀tọ̀ láwọn fẹ́ wọlé ẹ̀gbẹ́ ọ̀ tí ẹ̀ wáá rí kẹ̀kẹ́ wí ọ̀sán gbọ́dọ̀ gbé sí ẹ̀dá ọgbẹ́ tó sì wọlé ọ̀fẹ́ jáde padà ó sì wù fọwọ́ wà náà ẹsẹ̀ ọ̀tún ló gbé jáde ìdákejì tá a bá fẹ́ wọ mọ́sálásí tá a fẹ́ wọlé wa mẹ́rin lẹ́yìn ìdákejì rẹ̀ ọ̀tún láàgbé wọnú mọ́sálásí ìyẹn ti ọ̀tún ọ̀tún láàgbé wọnú ilé wa mọ́nú lẹ́ẹ̀gbẹ́ kò sí àwọn tí èyí ṣe mùsùlùmí gẹ́gẹ́ rí pé ilé ìjọsìn àwọn ilé ẹ̀pẹ́ ni. ògbóló bẹ́ẹ̀ ti rí ẹjọ́ sọ fún mi ah, ah, ah, ẹjọ́ sí náà gbé síbẹ̀ kọ́tà ń bá ẹjọ́ bẹ̀rẹ̀ wọn ni àìfojú wọlé ẹ̀yìn ó sì mọ̀ pé ilé kúrú èyí <laughs> ṣe ilé tọ́ta láàbíà rárá ọlọ́jọ́ yóò kó bẹ́ẹ̀ láyọ̀ ní lókù àwọn àjẹ tó wà bẹ́ẹ̀ ṣe kéke bákẹ́rẹ́ gbogbo owó sí rẹ owó sí ni o fi gbani o fi lásẹ̀nu a abó ní nǹkan tó fẹ́ láyìn abó ní nǹkan tó fẹ́ láyìn ó ní jínú jínú kẹ́ ti so mọ bẹ́ẹ̀ nǹkan tó bá fẹ́ gbé sẹ́nu ọ̀tún ni kì í sòsì kì í sòsì ìyẹn wàá kún ọ̀dọ̀ Yorùbá kí ó o pé ṣe ń náwó pé ṣe ń lọ owó tún kọ́ lè gbà ẹ̀yà tó wù sí rẹ̀ ọ̀yá bẹ́ẹ̀ mi. mo kàtìkàtì yẹn bẹ lọ́dọ̀ Yorùbá tó ló jẹ́ pé ẹ̀rù pé yóò bọ́ ọmọ ọlọ́run èṣù ni yorùbá ń bá lòtẹ̀mí ayé ọlọ́run ló fi ìsìláàmù tà wá lọ́rẹ̀ níbi ká máa gbogbo àwọn ló jẹ́ pé ẹ máa rí inú yorùbá pé tí yorùbá bá sọ̀rọ̀ kí ni wọ́n wì wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ yìí bí sọ́wọ́ sí ni o wọ́n bá fi jẹun láti kàtí. àwa mùsùlùmí kí láàbọ̀ ọ̀rọ̀ wájú ọ̀tún kìí sóde o fi sọ́wọ́ ọ̀tún ní tó bá da ọ̀tún láà máa fi sí kìí sóde kódà lè máa go aago ọwọ́ yẹn tọba fẹ́ tọba gbádùn o tún ní kò lè tọba náà ìkẹ́ ọ̀mẹ́mi láàrin ọ̀tún ni mo rí ẹnìkan ní adé ọ̀yọ́ mo wò pé ni yóò lè jẹ́ mùsùlùmí ọ̀tún lọ́wọ́ àdé aago rẹ̀ mo wá bí bí ah, a mọ́nyẹ́ mi lẹ́mọ́ ìjàrá ni ẹ̀kọ́ fún ọgbọ́dọ̀ àkọ́ ara rẹ̀ bí bá ní ìjọun kìíní kan á ò lè jẹ́ mùsùlùmí mo bèèrè lọ rẹ̀ pé kí ló tó fi ṣe é aago sọ́wọ́ ọ̀tún fat ó kẹlẹ̀ ọgbẹ́ pé ìmọ̀ ju kìnìkẹ̀ kìnìkẹ̀ kìnìkẹ̀ ọ̀tún ni kìnìkẹ̀ kìnìkẹ̀ kọ̀ bá aago mọ́ o ṣùgbọ́n wọ́n sá lọ gbé wá pé ọ̀tún ni kìnìkẹ̀ kìnìkẹ̀ láti tù àyè lórí kéré kí ni wọ́n kí yóò bá ṣe kó yẹ ká máa dé aago sọ́tún kí lọ́ wá ṣe mùsùlùmí tí wọ́n máa ṣe bí ìjọ́ lóhun ti ní ìbò rí ìbò òpédé gbogbo bẹ́ẹ̀ ni òsì náà ni bí ó mú mi òsì náà mú bí ó sùn lọ jẹun ní òsì ní èjẹ lójú ọjọ́ pé òsì ló wọn da ago ní jẹ wọn wàá wò pé à gbogbo méjì èdè wàá pè tó tó fi sa ago wọn wàá mọ bí tó yẹ kó sí dèsì àwọn amọ bí tó á dèsì ń jẹ ọ̀tún ní ọ̀tún lẹ́yìn ká dèsì tó wò báyìí pé ago mélòó ló lù ìyàgò tó lù gbogbo nǹkan tó bá da ọ̀tún lẹ́yìn máa ń dèsì ìlú tí ọba ti da ilé ilé mọ́sálásí da láti gbọ́ tù wọ bẹ̀ ilé wa da ilé tà ń lé da láti gbọ́ tù ọ̀tún wọ bẹ̀ tó ti yára ń sìn ṣùgbọ́n gbà tí ilé ẹ̀gbin jẹ́ ilé ẹ̀gbin tó ti yára ń sìn ọtí bí táà ti lọ gangan ni pé ààyè yẹn ẹlẹ́ẹ̀kẹrin táà ti ti ẹlẹ́ẹ̀ka ẹni tàbá fẹ́ ẹni ìwúlò tàbá fẹ́ dáwọ́lé tọ́ afẹ́ gun mọ́tò ni afẹ́ gọ̀kadà ni afẹ́ roko ni afẹ́ bẹ̀rẹ̀ aṣọ ni afẹ́ tọ́ bísí nìlá tí ọlọ́run bá tún kọ́ wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àwọn fẹ́ tilẹ̀ àwọn fẹ́ ti ṣọ́ọ̀pù wa tó ká fún ọkọ̀ ọlọ́run bá ti ìlà ká sì tó ti yọ abáyé ju àbẹ́lọ́run kọ́ ọlọ́run bàbá ọlá tó máa fi ìsọ rẹ̀ sọ ẹnìkọ̀ kan tàbá ẹni tó nílé ẹkú náà ó mẹ́sẹ̀ ìgbà títà sílẹ̀ sọ̀rọ̀ tó lè kọ́kọ́ ní ojú tó lọ sí tó lọ. Títà tó dúró ní ọ̀rẹ́ yóò gbàgbọ́ yóò sì ní di tí wọ́n kọ́ nílé ẹ̀sìn nígbọ̀ ni o láfẹ́ wọ̀ látẹ̀nà ọ̀nà ibi wọ́n kọ́ yìí. Wọ́n tẹ̀ bá ń ṣe pé di tí wọ́n kọ́ àwa la sọ bẹ̀dílé ẹ̀gbin bẹ̀ ilé ẹ̀gbin. níta yìí ti wà ní ẹ̀wọ̀n pípé kò lè rọrùn fún yẹn kí yẹn kẹ̀dé ó yẹn gbọ́ tàkọ́lọ́ ọ̀tọ̀ mẹ́ ọ̀tọ̀ bá dalẹ̀ ó lè rọrùn tó bá dòwú ó lè rọrùn bẹ́ẹ̀. gbogbo ògbà yóò tó yín tó bóyá ihun tá a fẹ́ ṣe ń bẹ̀ yẹn lọ́sọ̀ọ́ nílé ẹ̀gbin àtòkùgbà yẹn láwa sí tó ti irú yẹn tó bá máa sọ pé ọ̀tún la gbé wọlé òsì la gbé wọlé pé ìwà ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà yẹn láwa sọ káàdà àpò ọlọ́run báyìí tó ti yé ládàpọ̀ ọlọ́run ọba ọ̀dà gẹ́gẹ́ bí ilé ìwẹ̀ tá wẹ̀ lónìí náà tó gbé bẹ́ẹ̀ náà láti ṣe ń tọ̀ kọ́dà tó ní àti tọ́lẹ̀ sí ibẹ̀ àwọn olùmọ̀ ní pé ohun tó yọ kó ń bẹ̀ pé kí ló ń ṣe nínú ọmọdé àwọn olùgbèsè ló fi lò wọ́n fẹ́ tọ̀ ní ilé wọ́dọ̀ wọ́n fẹ́ yàgbẹ́ ní ìpínlẹ̀ ìwẹ̀ ní ìpínlẹ̀ tó ti yẹ ẹ̀ fọ́pọ̀lọpọ̀ ilé ìwẹ̀ wà yẹn tó jẹ́ pé bàbá tọ́ ọ lẹ́ẹ̀kan ó ti níbi tí tàbí ẹ̀lẹ́ rẹ̀ rí mọ́gẹ́ ebi ta lọ́wọ́ ọ yàtọ̀ sáwọn onílù àtijọ́ tó yẹ pé bó o ṣe ń wẹ̀ náà lọ́wọ́ máa rí ibi ìtọ́kọ́ dáwọ́ wí. tó ṣùgbọ́n lónìí mo ti ká ẹ̀ ní ń bẹ wọ́n sì mí ń pè ẹ̀ tọ̀ òun lásán ló kù tó lè máa gbọ́ ṣùgbọ́n kí ni ìwọ gẹ́gẹ́ ń ṣe lọ́wọ́ lákòókò yẹn ló fi lò dájọ́ rẹ̀ yìí ń wẹ̀ lọ́wọ́ ni ọ̀làǹfààní kọ̀ sọ̀rọ̀ yìí ń tọ̀ lọ́wọ́ ni ọ̀làǹfààní yìí tọ́lẹ̀tì lọ́wọ́ yàgbẹ́ lọ́wọ́ yìí ọ̀ láǹfààní kọ̀ mo ti yàgbẹ́ tẹ́ mo ti tọ̀tẹ̀ wọ́n ń wẹ̀ lọ́wọ́ ẹnìkan dé wá ní alágbèjà wa èmi bí wẹ̀ lọ́wọ́ ni o ọ̀n tọ́lẹ̀tì lọ́wọ́ lásìkò emotion eh, kìíní lásán ló mú wa signal lásán ló mú wa tí ó mọ̀ ah, ẹni tí pé ojú rẹ̀ ń kóòrò oṣù méjì sẹ́yìn kan wá ẹ̀kọ́ ẹ̀ ọ́ sọ̀rọ̀ gbà ní òṣèlú kó tó dákẹ́ ló gbìyànjú wa tó ti yé báyìí sọ alimọ̀hìn ibi irú àwọn àyè àwọn òní bolo ti bẹ̀rẹ̀ ìbolo àwa lásọ ní wúta ní ìdí ọ̀tá yọ pé àwọn ìṣọ̀ ọlọ́run bá ń bá tàbá ṣùgbọ́n ìṣèlú ń sọ tó rọrùn ni a wọlé ìṣẹ̀lẹ̀ dáhùn lẹ́gbẹ̀kọ́lá táwọn èyí bá fẹ́ wọ ilé ẹ̀dùn tó yọ ó gbẹ tó sì lójú wọlé wọn ní ìdílé ilé ẹ̀dùn ara fẹ́ sọ ilé ẹ̀dùn gbà yẹn àjọ àlàyé ìlú ọ̀dọ́ ọ̀tàrà náà. Nǹkan bẹ wọ́n á dìbò ìpè ẹ̀ẹ́dì Ọ rẹ̀ ọ̀ṣọ́. nígbà tó wáyà wáyà lórí àbúrò rẹ̀ ni àwọn àgbàgbà èyí tó yára rẹ̀ àwọn rẹ̀ tó tó kù nígbà tó ní kí wọ́n gbé ní bí ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ tó àwọn ìyẹn ní ní lábẹ́ èdè ní dáadáa ogun ló ti dá kí n sì ti yára yára tó ó sì ti pé ọlọ́run fẹ́ sàánú rẹ̀ tó ọlọ́run fẹ́ sàánú rẹ̀ tó yín náà wo bàbá wa tó jẹ́ bàbá ẹ̀gbọ́n àbúrò ten days bàbá lè láyé ten days wọ́n bá Islam ló jẹ́ Friday wọ́n fi gbọ́dọ̀ wá ten days ten days péré àwọn ló ní Islam ojú ìjọba bàbá ń gbà Islam jù wọ́n bá sọ ẹ́ sàlàyé pé ah, dáàbò bá ń bẹ lọ́wọ́ ó ti pé ní sáájú àbúrò mi kú o ìyẹn tó jẹ́ àbọ̀ àwọn ìgbòho ó sì ń káwọn sáájú ẹ̀kú ni òun lọ dáa jù wípé ìgbà ìsìláàmù rẹ̀ ló wù èmi náà tí mo fi òun kí ni ọgbà torí tó mo rí pé ìsìn ìrìnlẹ̀ gbogbo ìyókùn ẹ̀sìn ọba sì ààrẹ sì lè ráńpẹ́ ráńpẹ́ sí sáré kò lè rárá ààrẹ ẹni ọlọ́run bá sì lọ sábà yìí ten days múmilà pàlẹ́ ámìlà pàlẹ́ lẹ́nu òun sì lọ kẹsẹ̀ ọ́ ó ti tẹ́ níwọ̀n bá wọ́n lè fẹ́ lẹ́sẹ̀ tọ́pọ̀ ẹni fún ìgbésẹ̀ ìgbé ó lè yọ ọdún sí ẹ̀sìn ìsìlámù ọmọ tó bá lọ kí ìmọ̀ rẹ̀ sí lọ́rọ̀ nígbà wàá lè tó lè tó lè títí títí títí ẹ̀yà lè gbogbo awo kìíní kan tí wọ́n ń tẹ́ ìdí adé ní lórí tẹ̀lé bá padà kú sí wọ́n kàkà àtọ̀ ó kókó kẹsẹ̀ yìí ni iye ọdún tó ní ó lòun islam a ti máa mú wa lágbẹ̀rẹ̀ fún bàbá tó wọn ní ìjọba àárẹ̀ àárẹ̀ sí ní ìjọba ninety one years láàárẹ̀ ẹ̀ tètè àwàdà ni wọ́n pè òfin wo nàìjíríà tó wọn lọ sí India àti Canada ta nílùú wọn àtọ́jú àwọn dókítà tó bá lọ láti nàìjíríà nǹkan ìjà fọ́ mi lẹ̀ wọ́n wá gbogbo owó títí lọ́dọ̀ àwọn gbogbo owó tí wọ́n yóò lè fi two thousand lọ nínú fọ́ mi lẹ̀ sixty two thousand naira. kọ́mọ jọ́sìn ní christian ní fàṣọ lọ́dọ̀ wí lọ́ba gbajúmọ̀ sínú ayé àwọn yìí eight million naira times two. times two tó léyìí títí wo pé ah àlàáfíà lọ pàtàkì lọ́dọ̀ ọdẹ ó sì gbà wọ́n sì gbé lọ wọ́n sì tọ́jú ẹ̀ pẹ̀lú four million ó sì gbé òun náà lọ́dà four million naira lẹ́yìn ìgbà four million lọ ó wá sọ fún four million padà tó kó máa fi ṣàyè ẹ̀ ó gbà wọn fún wọn àti ọ̀rọ̀ lọ. à ń lọ ọ̀bàlẹ́ ọ̀ lọ fẹ́ fi ń gbé gbàgbé ìdùnnú ayé ni o aláàjì bá ọlọ ọdún kan tẹ kó lórí ayé ọlọ ọdún kan láàrin nine months to ten months náà wọ́n lé lò ẹ wá wo owó ní ti bọ̀ láti just nine months to ten months ó ti pàdánù gbogbo owó ní ti bọ̀ látàárọ̀ ọjọ́ ẹ wá wo bàbá tá a bẹ̀ yìí tó fi jẹ́ gbọ̀ngàn bàbá kálò ìmọ̀ bá bàbá yìí dàgbà tó láti ìlànà kúkúrú wọ́n bọ́ sínú kírísítẹ́nì wọ́n á bọ́ sínú kírísítẹ́nì yẹn láì àwọn náà láì fi káàdì dàbí bàbá ó kó oṣù lọ àwọn kò five hundred lọ jọ́pọ̀ ní jọ́pọ̀ lójú owó ìdá mẹ́wàá ọba àgbà àwọn àwọn àwọn tó ti dáhùn tó ti láàbù àwọn ìlú sọdún tó bá ti dáhùn tó ti ní ìgbà kẹ̀kẹ́ lọ́wọ́ wọn gbogbo tí wọ́n ti ń lò láti gbẹ̀yìn ó tó fi kọ́ lọ́wọ́ àṣìṣà náà wọ́n bá ah! láwọn èèyàn wà àwọn ti gbà láwọn ti gbà fúlà. sẹ́ńtẹ̀ ìdìbò wọn káàárẹ̀ wọn fi gbà wọn lálá àti àdáadáa. wọ́n sì gbé sẹ́ńtẹ̀ ìláyé. òun bí mo ti lọ ni pé téèyàn bá rí ẹni tó ṣe pé ó wá rìn lọ́wọ́ ọbẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ni. ojú ọlọ́run lè padà tà á lè padà mọ́ àmì ìwà kù mo ké ké ké ké ké ké sílẹ̀ ń lọ́jọ́ dáná lọ́jọ́ fún bàbá àdéhùn bàbá ìṣòro àárẹ̀ tó ń ṣe bàbá yìí tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ ó polongo ìsìláàmù bọ́ọ̀ náà lè sàmù ẹ̀ ìpínlẹ̀ tó kọ́ ẹni tọ́lọ́ bá ti kọ́ pé ó kò tó kéfì ẹni náà ti kà àgbà lọ́pọ̀ àwọn kẹ̀kẹ́ yìí náà alimuhim èyí pé ọlọ́run bá máa ń sàmù ẹ̀ lómi ètò tó bá kún wọn bá yí ètò ìṣèlú tí wọ́n fẹ́ gbà wá díẹ̀ yóò bá padà jẹ́ ìjọba ìsìlámù yóò sì fi lórí ìsìlámù yẹn tí wọ́n wá nígbà tí ọlọ́run bá yẹ ká wọ tó abáyọ tó tó fi jáde bó ti wọlé tẹ́lẹ̀ àtẹ̀wò bá tí ó jáde ó tún wá lóun fẹ́ wọlé ẹnu pé èèyàn gbọ́dọ̀ fún ní ìtumọ̀ ìtumọ̀ ṣíṣe lóòótọ́ lóòótọ́ lọ́mọ pé ní bá ń bẹ ń gbé wá o wá o ta lówó ṣé ń sọ islam lọ gbà tó àbí ọ̀dẹ́mi ẹ̀ ẹ̀wọ̀n pé lẹ́yìn báyọ̀ à ń bò fi ẹ̀sìn ilé wọn pa sí ọlọ́mọ rẹ̀ yíká ọ̀gbìn ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ nìyẹn ló máa ń gbà wá ẹ̀sìn tí máa ń gbà àgbẹ̀ látọ̀dọ̀ bí ọ̀rùn mátàbí wá ọlọ́run kó fi yóò fi dẹ́yìn ìṣẹ́ lóòótọ́ lóòótọ́ lọ gbà àyè ìwọ̀n èrò gbé pé bẹ́ẹ̀ náà ló fi máa ń jẹ́ nínú súnà náà tí ìbá ti fáwọn ọmọ wa táwọn fẹ́ẹ́ gbé bá a ní ìdìtọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ́ni kankan tó gba lójó lóun fẹ́ẹ́ di súnà ọ̀rọ̀ rárá ọ̀rọ̀ rárá ilé gbóná gidi kódà tó máa wòye bí ẹjọ́ ráyé wa tí wọ́n máa rà á ṣé kí ni yóò di rọrùn báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ohun tó ń wò pé ó jẹ́ bí ó kè lọ́lọ́run kè padà bàbá wa nígbà tó bá ti ń jẹ́ pé ń kí láti fi ń tọ́lọ́run ló bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé ah, kí ló ń dórí ah, ń gbé kátikáti lé ní ọgbọ́n pé léyìí ó lè dé o ọjà <laughs> padà rí ẹsùn orí èyí ṣe tó ìtọ́ lọ́wọ́ lẹ́nu ọjọ́ ẹsẹ̀ sílẹ̀ ọjọ́ ẹsẹ̀ sí ní òun náà tẹ́lẹ̀ ìgbàdá bá ẹgbẹ́ sínú ẹ̀wú lè máa bà lórí ọgbà títẹ̀ náà kì í ṣe kí n ti kí consolation yọ máa bẹ lọ́hùn ọlọ́run dọ́gba ń jẹ́ kí ní yọ ọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ́ mi tákó lé ní obìnrin ọ̀hún ah! sákò léjọ́ ah, <laughs> ó lè jẹ́ pé ó mà sákò lè yọ padà rọrùn ó lè jẹ́ yọ padà rẹ nìkú láti bá ṣe máa lọ bìí ẹ̀ka tó òbí sábà ń ṣe máa ń gbé wá ní ó lè jẹ́ pé ẹni tó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí bàbá èèyàn yìí yẹn yóò gbóná mọ́ ẹ̀ gidigidi àbíkọ̀dé yẹn kan mo ní kẹyìn èèyàn jẹ wọn àgbàdà gbádùn èèyàn jẹ wọn àgbàdà gbádùn tòtò wípé ó ń súnlẹ̀ ní èsì ọ̀rọ̀ òbí ní èsì ìṣeré rárá

ọ̀yíyà káàfin a sịrị, yìí sì ni ha kí n bá dákun a ha dàápọ̀ ó náà ni ó ti gbọ́ owó rẹ̀ yẹn gbọ́dọ̀ kó jẹ́ ìyẹn gbọ́dọ̀ ìyẹn náà islam rẹ̀ kò sí nǹkan kan tó jẹ́ kí yàrá padà gba islam ju pé àwọn èèmọ̀ tí ń rí lọ́dọ̀ àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ti máa gbogbo ìgbà tó báyìí ṣe dé láti lè kéwú látọ̀dọ̀ àlẹ́dọ̀ mọ́ta sọ́nà báyìí ṣe pé ìyọ́ wọn fánẹ́bí ọmọta àlàrà sọ́nà ìpè yẹn wá pọ̀ débi pé àbúrò ẹ̀rọ ọkẹ́ tuntun lọ́dọ̀ àlẹ́bí ìjọ kìlú pé ah ìpè yìí ti pọ̀ jù ìyá mi tí wọ́n lé pé gbogbo ìgbà kì í sì tẹ́mi lọ́wọ́ tó mọ̀ mọ́ bí ṣèṣe tó ń ló bí mi lọ́mọ. àlẹ́bí mi pé máa lọ dé ó rí ó rà á lọ́dọ̀ ọ̀lọ́ يا أبا هريرة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أبو هريرة يقول أكلوا لنا ولا نبيع آه يوجد لهم يمجد الإسلام يمجد الإسلام láti oore ni téèyàn bá wà lágbà tó lè gbé gbà ìsìlámù kí oríṣi rẹ̀ lọ́wọ́ ìyẹn ló bá yẹ kó wàá gbọ́dọ̀ ìsìlámù kọ̀ọ̀ ògùngẹ ni wọ́n rìn ògùngẹ lọ́wọ́ gan gbọ́dọ̀ sí islam kọ̀rọ̀ lọ́gbọ́dọ̀ sí islam kọ̀rọ̀ tí wọ́n bẹ dẹ́rùbà àwọn ọlọ́wọ́ máa ń tọ́ jọ kóńgẹ ẹ̀sùn wọn àwọn kẹ́ńbẹ tí wọ́n gbóyà tí wọ́n lè lọ pa lójú pé ojú pé ó lè jọ tún lálọ́ lájọ kọ́jẹ̀ àti tọ́ bá padà sínú kí ní irọ́ sì ni o ọ̀ọ́kẹ́ lè wá lè rí lásẹ̀ ni o ẹ dákẹ́ ni ó ń bẹ̀ fún yẹ dákò yọ̀ọ́kẹ́ tẹ̀ àlẹ́ fún ni pé ọwọ́ àfi bẹ̀rẹ̀ ọ̀túnla onílógún olórí ayé owó tó ń sọ̀rọ̀ gẹ̀ǹgbọ́ ojú ìmọ̀ bó dalé òsì rẹ̀ ṣùgbọ́n yóò fi ìforí àtọ ẹ̀fílẹ̀ ẹ̀já lọ. wọ́n máa wá bà ṣùgbọ́n táyà tó bóyá kìí ṣe ìsìláàmù kọ̀ ọlọ́gbà ẹnu fún mi wọn wá yá ẹnìkan máa wá lè rí fún mi bẹ́ẹ̀ wá rà ó dàbí ìjọ òun gẹ́ni ẹ bá tánútò tọ́tún láti wọ́n gan ọ̀dà ní òní ìbọ́tò lànà owó tó wù alẹ́ òní ni wọ́n wù ní wọ́n bá yé lẹ́ sí ẹ̀ lóun ló ní ah, àwàdà ní ṣe yóò kẹ́ ẹ́ kí láà ń fún wa lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni sí. ìyàlẹ̀ lásán ìyàlẹ̀ lásán àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ bẹ lẹ́yìn àtijọ́ tó máa ń ra onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú tán gbogbo àwọn ti rí iye kò sí kankan lọ́wọ́ gbogbo àwọn fún wọn láti tún kòránì lé lọ́wọ́ lọ́dún àwọn àlùjẹ̀nu gbogbo yẹn ọ̀nà wọn ti jì wọ́n ti gbọ́ kòránì gbogbo àlùjẹ̀nu wọn ti sá lọ́ra àwọn ọdún ẹgbẹ́ ń pa táwọn bẹ́ẹ̀ jẹun orí tí wọ́n bá bẹ́ orí ajá tí wọ́n bá bẹ́ lókùn sí pé èdè ní pa wọn ọba rẹ̀ wọ́n sẹ́ lọ rí wọn sí màmú lọ àwọn ah! màmú ọlọ́kọ yọ̀kẹ̀ tó bẹ́ẹ̀ yọ tètè sá lọ dànù dànù yóò ń jẹlẹ̀ nígbà wàá jẹ tèmi sọ kò sí gbogbo àwọn nǹkan yẹn sọ bọ́tà àwọn ayé àtijọ́ wọ́n ní gbogbo èèmọ̀ yẹn torí pé kò sí ohun tí ó lé àwọn àrùjẹ ní ẹgbẹ́ òníwọ̀n wọ́n pọ̀ tètè pé kò sí èyí ó lò tí ó lò tọ́kùnrin ti ń ń fún wọn ní oúnjẹ ẹ̀kọ́ fún wọn wọ́n bá láwọn níbi aboyún méje yọ́wà yọ́wà fún wọn torí pé wọ́n fẹ́ láwọn náà fún wọ́n gbogbo káfíkàtì yẹn ọlọ́run bá àbúkó bá àbúkó láwùjọ wa so ló fi jẹ́ pé Islam ló lè tí wọ́n mú jọ̀sẹ̀ so ló lè jẹ́ kí àwùjọ mọ́ kó lè jẹ́ káfíkàtì gbogbo ìgbà táwọn yẹn bí bẹ́yẹn bá fẹ́ travel gẹ̀ náà bá sọ pé tó yọ ọjà pátápátá lójú ọ̀nà ẹ̀ ṣé tẹnu wọn á lùjẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò sì lọ gba gbogbo títí gbogbo mútò wọn ni ó yí dànù yóò rà yóò fọ mútò wọn wọlé yóò sì wọn sì rí i pé gbàgbé kó dúdú gbà yẹn àwọn tí sì ṣètò ọlọ́run ọba kéré torí pé ìwọ̀n bá tẹ́lómi ní ìṣẹ́ ọlọ́run ọba ni ó tún fi ṣeré fún wọn tóun ò sì mọ̀ ó fẹ́ bọ́ pẹ́ tóun ò mọ̀ ó dàgbé igbó wọn jọ sún ìtẹ́ mọ́sálásí ló sì lọ wá wá dọ̀ máa mú pé tó káwọn lọ bá wọn yẹn pé mo fẹ́ bọ̀ yá bọ́ bàbá lónìí mo pè wọ́n láàárọ̀ yìí o. màmú ya ojuju kéde rẹ̀ títò múkálà òkè kìíní olóhùn fẹ́ bọ̀yà bọ́bá láàárọ̀ yìí ó fóun o ìmọ̀mù gẹ́ ní ó kéde mọ́sálásì ìmọ̀mù gẹ́ ní ó kéde mọ́sálásì wọ́n sì lọ náà gbogbo eléyìí ní ṣe yà ti bá gbogbo pé òun fẹ́ ṣe òòtà bíjì láàárọ̀ yìí o ẹ wá bá mi jẹ wá rẹ̀ ìmáàmù yẹn ní oṣù kéde rẹ̀ báwo sì gbé àdùnkí bá wọn wọlé lọ jẹ òṣòṣò máàmù yẹn mọ̀ bí ọ̀dá òun yóò sì kéwú délẹ̀ pé kọ̀ dá ah, pé wọ́n fún ebi ń sin sàárà ọmọ rẹ̀ àwọn ọ̀bẹ́jì lè ní bá a mọ̀ kó alhamdulilayi ọ̀bí ara àjẹrẹ bá dé o ọlọ́run bọ́ má gbàjẹrẹ ní ọlọ́wọ́ lórí ìwé yàtọ̀ sí àwọn lórí báyọ̀ àti ìgbé ẹ̀fẹ́ ìtàlọ́ sí. tó o sí yàrá àwọn ẹ̀kọ́ yàrá àwọn yàrá tí ìgbónáhùn mi ní ẹ̀fẹ́ sọ pé ẹ̀ bá bẹ́ẹ̀ sí náà. òwe fẹ́ni tó bá mọ́ la kó wọn máa fò àyà àyà àyà àyà tó ti sọ torí pé kò ní ìdíje yẹn mú ọkọ lọ́wọ́ bẹ̀rẹ̀ kó làwọn yòókù wà ṣùgbọ́n da kí wọn lọ kí wọn yà rahman yà latif yà aziz yà jabbar yà dàdìjẹlẹ rẹ kọ ọ aláwọn kiri wà hàmì wà kéèyàn fún ọkọ lọ́wọ́ bá mi ní fapọ̀ kó ọkọ̀ bá mi pè é wọ́n dàbí kí wọ́n máa sọ pé àjàká ajíwọlé ọmọ ọmọ àkànbí ọmọ kìnnìkan ọmọ tó ti yé ọmọ ọdún sẹ́yìn ọmọ Ọ̀yọ́ state ọmọ Nàìjíríà wọn bá mi gbogbo yìí wọn pé ó wù tówó ti kì í délé ju pé èèyàn sọ pé àkẹmú àkẹmú àkẹmú sínú ẹ bá ń lò láti bẹ̀rẹ̀ ìmọ̀ bá kì í wù ní mí ìlú dé ṣùgbọ́n ó ní ìyẹn kì kì í kì í kì í kì í pé abdulrasaq adéwálé àkàmú ọmọ aláàjì kìnìkan ọmọ ìyá kìnìkan ọmọ ìlú sẹ́yìn ọmọ ọdún méjì wọn bá mi wọn sọ yìí yóò rọrùn ìdílé ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tá a bá rí sálẹ̀ yìí bá máa ti báyìí ó lè mọ̀ pé nílò ó kọ́ ọlọ́run bàgà tó ti ọlọ́run pé lọ́pọ̀lọpọ̀ gbàgbé kú ọ̀sẹ̀ ń parí ọ̀kàánà lọ gọ̀fúrọ̀ rọ̀hìmà ó tó méjèèjì papọ̀ gọ̀fúrọ̀ àìsẹ́ńtẹ̀ rọ̀hìmà wọ́n lọ́wọ́ lẹ́dí lá ìlàhà ìlàhù الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر مجو والله الخالق البارئ المصور الاسماء الحسنى mẹ́ta yẹn ló jẹ́ pé bọ́tí àmọ́ ọ̀sán àfẹ́ wí bẹ́ẹ̀ náà pé ah, ah, àmọ́ yá àmọ́ yá àmọ́ ni má tẹ̀ máa pè é ah, àmọ́ ni bẹ́ẹ̀ àmọ́ ìṣe kẹ́mi ìṣúgbà ìgbébọn jẹ́ máa wí náà ṣùgbọ́n kò ní ìdíkọ́ ìgbẹ́ ọ̀kẹ́ a lè kú bí gbé papọ̀ a lè kú bí gbé papọ̀ a fẹ́ yìí bàbá fẹ́ síwájú tó ti yẹ kò ní ìdíkọ́ ìgbẹ́ ọ̀kẹ́ bá tó wọ́gọ́ bí omi fọ́ bá wí lẹ́yìn ọ̀kẹ́ náà yàrá o gbogbo ọkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtumọ̀ kẹ́nẹ̀ lọ́lọ́ọ̀bá nínú Yorùbá ya Rahman ya Rahim ya Latif ya Rauf ọba aláàánú sábà kẹ́ máa yí gbogbo ọmọ oníkẹ́ ọba tí mo fẹ́ jẹ́ ọ̀sánú ọba tí mo fẹ́ jẹ́ ọ̀kẹ́ mi Ar-Rahman Ar-Rahim Al-Latif Ar-Rauf mẹ́rẹ̀ mi yẹn orúkọ tó súnmọ́ra wọn nítumọ̀ àbìtumọ̀ ni wọ́n tí wọ́n yẹ pé ìtumọ̀ wọn jọra wọn ọwọ́ àtò ọwọ́ àwìn bẹ́ẹ̀ ìdílé ìwé ló fẹ́ béèrè ṣáájú lọ fún ìtọ́wọ́n ló fẹ́ sọ onídìí kan máa pẹ́ lọ títí lórí ẹ̀ nípa ẹgbẹ́ ẹgbẹ́ lọ́n fà yàrá àmọ́ yàrá àmọ́ yàrá àmọ́ yàrá àmọ́ yàrá àmọ́ yàrá àmọ́ yàrá tọ́ba padà yẹ̀yìn ò ní rí yìí dáadáa mọ́ yàrá man bẹ́ẹ̀ kó wí lọ́kẹ̀rẹ́ yàrá ma yàmá yàmá yàmá yàmá yàmá yàmá bẹ́ẹ̀ kó ti pọ̀ jù mọ́kó wuli lọ ọ̀tún tó ń gbé káwọn àmàtúndú bẹ́ẹ̀ ni ọsàfẹ́ wọ́ bọ́hun náà bí wọ́n kẹ̀ wọ́ bọ́hun lásán kí lọ fẹ́ gbà tọ́ sí. ya rahman irham ya latif alifu kudir tó ti yé kàánù mi lòun náà bá bá ti ń sàánù ẹ̀dá sàánù mi tó ti yé ya razak orúzúkọ ni tó ti yé èyí ẹ̀dá tó máa ń sọ ní òsínú lórí súnà ẹ̀dí máa ń sàdó àtẹ́lẹ̀ náà kátẹ̀ mọ́ ọkọ̀ kátẹ̀ máa wú lọ tó ti yé ìyó tó ìyó sọ ọmọ rẹ lọ kí ti jẹ nígbà tó ń bẹ lọhùn tó ń bẹ lọhùn ó sún lè pẹ́ púpọ̀ lórí àdúrà àkáàzì náà ló sún lè máa ń pẹ́jú lé lórí tó ń pé ó mọ̀ fọ́ lọ́wọ́ bá òfò wúlẹ̀ náà tẹ́lẹ̀ níbi pé òun ní ìgbà òun ní ìgbà òun ṣùgbọ́n kéèyàn ọbẹ̀ lọ́hùn ìwà bọ́ fífẹ́ ọlọ́run ọba méjì ló pín sí ìwáwó dáta ọ̀dọ̀ àwọn onímọ̀ àlẹ́ àwọn àdúrà kan bẹ́ẹ̀ gbá àdúkèrè bánibí ti máa ń ṣe àwọn kan bẹ́ẹ̀ gbé mọ́sálẹ̀ wọ́n gẹ́gẹ́ lọ fẹ́ sọ tí ò sí tí ò bá bánibí ṣe ní nǹkan yẹn lọ ń fi yọ ọ fẹ́ jẹ́ kí òun fẹ́ kágbàdo rẹ̀ ó wù dáadáa o lè má rí àṣàrò tó ń gbé wá bẹ́ẹ̀ ó sì sọ yóò bá gbé wọ́n lọ dákúndágbàdo mi ó wù dáadáa o ìwáwó ni mọ́sálẹ̀ nù ọlọ́run dákun jágbàdo omi ó wù dáadáa o ọlọ́run dákun jágbàdo omi dáadáa tó bá wù dáadáa tó ti gbé ohun ẹgbẹ́ o tó jẹ gbèsè lórí ẹ o kẹ́ǹkà ádàdà lè sáwọn ìṣòro àwọn ìbọn àlà ọ̀fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ ìdí béèrè náà ò ní ìdí kan pẹ́ lọ títí lórí rẹ̀ àwọn tẹ́ bá rí pé wọ́n ń pẹ̀yàn ó ti fi àwọn nǹkan ẹ̀mí fún inú àdúrà yẹn tó ti bẹ̀ lọ bóyá wọ́n ní ó ṣe nǹkan ẹ̀mí two ọgọ́rùn-ún làdẹ́bí náà tó ọgọ́rùn-ún yẹn gẹ́ẹ́ ó kéré nù mùsùlùmí tí máa ń ṣe torí pé tó ṣe tán ó lò twenty minutes gbólóhùn yẹn nìkan kó tó ṣe tán tó bá ṣe dáadáa ó lò minutes ìdìgbà fún yẹn wá tó ní pé pé èèyàn padà máa rí ìlú fún torí máa sáré iye òǹkà. níbi kò rí nǹkan fẹ́ nínú dára ìyẹn náà ló padà á di pé jínú padà lọ́wọ́ sí fún un pété bá rẹ́rọ̀ mi ti bá ń lo tẹ̀sùbá ọ̀nà mẹ́ta ni wọ́n da tẹ̀sùbá yẹn sí ẹ̀fẹ̀ jẹ́ ọmọ àfàrà yìí ó ti fà á lórí ìdíní yóò tún fà yóò tún fà ó ti fà á lórí ìdíní yóò tún fà yóò tún fà tó torí pé òun náà ti rí pé ohun tó da jù náà pé òun olùkọ́ ńlá dọ́jẹ̀ òun ti ti parí kíní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ adóhùn ìsìnkú ọ̀nà kan lọ́mọ́